الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه ثم الصلاة والسلام على مبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحابه أجمعين ìyẹn lólùfẹ́ wa káàkiri gbogbo ibi tẹ̀sí ń gbọ́ wa akínyìn káàbọ̀ sórí ètò wa ètò yín islam nílé ètò máa ń wáyé ní Premier FM nílé Ìbàdàn ètò kan ètò kan tẹ́tì máa gbọ́ níwọ̀n àwọn àgbọ́yé ẹ̀sìn látẹnu fadilatu sheik Kamarudin Yunus Akorede afizahullahu ta'ala waraahu ẹ jẹ́ ká tẹ́tí gbọ́ fíkì islam tèní falyatafaddal mashkura. alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba wa alladhi faddala ashaba nabiyyi sallallahu alayhi wa sallam ala sa'iril ummah ọba tí ó gbé ọlá fáwọn sahaba nabi wa muhammad ọlọ́run bá yọ́nú sí gbogbo wọn ọlọ́run gbé wọn lọ́lá ọlọ́run bá ọlá ó wọn lọ síwájú ó ní kí wọ́n ju gbogbo àwọn olùgbàgbọ́ òdodo tó kù lẹ́yìn lọ àwọn sàhábà wọ́n yé sẹ́gbẹ́ nìkan nínú gbogbo àwọn afáà tí ń bẹ̀lẹ̀ ayé wà á tún àléhìm ọlọ́run ọba aláyìn wọn ọlọ́run ọba alá wàrọ́dọ̀ yàánihùn ọlọ́run ti yọ́nú sí wọn ọba tó ṣe báyìí ọba náà lọ́ba tá a dúpẹ́ fún lérí àwọn sàhábà tí wọ́n kún ànábì lọ́wọ́ lérí iṣẹ́ rẹ̀ nítorí àwọn ni wọ́n gba kéwù directly látọ̀dọ̀ ànábì wa Muhammad kéwú tí wọ́n gbà lọ́dọ̀ ànábì náà ni wọ́n ń tọ̀ fún àwọn tán tẹ̀lé wọn àwọn tán tẹ̀lé wọn náà tó gbà lọ́wọ́ wọn tó fi wá kan àwa náà tá a fi wá dùn lórí rẹ̀ ọlọ́run àdúpẹ́ o gbogbo àwọn sàhábà pátá láì yọ nìkan lẹ́nu wọn kọlọmọsàbà yọnu sí wọn. wasalaatu wasalaamu ala nabiyina muhammad àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́ba nabuwa muhammad wàhálà alihi kọ́ba gbogbo àwọn ará ilé pátá wa asahabi àti gbogbo àwọn sàhábà rẹ̀ lápapọ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa èyí tí afẹ́fẹ́ bá ní sọ̀rọ̀ òun náà ni fadlu sahabati fil Qur'an al-Karim ọlá tí ọlọ́run ọba aláàdá àwọn sọ̀hábà nínú al-Qur'an sọmọpá ànábì lọ́lá àwọn tí wọ́n dúró tí ànábì tá ń pè ní àwọn sọ̀hábà ọlọ́run dá àwọn náà lọ́lá ọlọ́run fi wọ́n rìn sí i lọ́wọ́ yóò wá dáa kọjá pé àwa tí a wà lẹ́yìn wọn tá a dé lẹ́yìn wọn ká mọ pàtàkì wọn ká máa dúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó lò wọ́n fẹ́ sin ọlọ́run ká máa dúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó fi wọ́n ran nábì lọ́wọ́ mùsùlùmí òdodo gbọ́dọ̀ má ma ọlá fún sàhábà nítorí àwọn náà làṣíwájú wa àwọn náà lọ̀gá wa àwọn náà ni àkọ́kọ́ àwọn wòlíì ọlọ́run lẹ́yìn ànábì wa muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí àdéhùn ọlọ́run tó bá ti di pé ìgbẹ̀yìn ayé ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ anábìyí yẹ wáyé pé àìmọ̀kan pọ̀ lérí ilé ọlọ́run ẹ̀yọ́ màyá nínú àwọn àìmọ̀kan òun náà ni kéèyàn má mọ ọlá tó wà fáwọn sàhábà ẹ̀yọ́ màyá nínú ẹ̀sìn wa sẹ̀rí ìsìláàmù tí agbélọ́ọ̀tà ń ṣe ọlọ́run fẹ́ràn ànábì ni ó ọlọ́run wá sa àwọn sàhábà ó sà wọ́n fún ànábì ọlọ́run mú ọlọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan ọlọ́run wá sà wọ́n fún ànábì kí wọ́n lè ànábì lọ́wọ́ lórí iṣẹ́ rẹ̀ àwọn tá a wí yìí àwọn gangan ni a máa gbàmọ̀ lọ́dọ̀ wọn àdáwò tó wá délé ayé ìsìn a máa gbọ́ táwọn kan tí wọ́n máa fẹnu àwọn sàhábà tí wọ́n máa ṣépè tí wọ́n máa yẹ ìyá àwọn sàhábà tí wọ́n máa tàbùkù àwọn sàhábà tí wọ́n máa pè àwọn sàhábà nábì ló purọ́ ṣe rí tọ́ba tí wọ́n ń dọ́dọ̀ mùsùlùmí ìsìláàmù tó gbé lọ́wọ́ táwọn sàábà gbà lọ́dọ̀ ànábì fún mùsùlùmí yẹ ìsìláàmù ò ní ní ìtumọ̀ mọ́ ló ṣe jẹ́ pé ẹni tí wọ́n fẹ́ kí ìsìláàmù wọn dàrú ó yẹ kí ó gba ìmọ̀ rẹ̀ látọ̀dọ̀ àwọn sàábà ó sì lè gbà mọ́ lọ́dọ̀ wọn àfi kò wọn kó o sì gbé wọn sípò tọ́lọ́ ń gbé wọn sí kọ́ ọmọ sàpọ́nlé wọn kọ́ ọmọ bọ̀wọ̀ wọn kọ́ ọmọ wa Islam sẹ́bárì ètò wa ta gbé Islam àgbọ́yé òun náà la máa gbọ́ a sì ní rágbọ́yé náà àfikọ́jọ́ pé náà lè kọ́ránì láti máa rí láyé lẹ́nìí especially nílẹ̀ yorùbá yìí táwa wáyé ọ̀rọ̀ àwọn sàhábà ti fẹ́ dàrú mọ́ wa lọ́wọ́ ara àwọn nǹkan tí wọ́n máa ń pe àwọn sàhábà olódodo ni wọ́n àwọn kan ti dìde tí wọ́n ló pọ̀rọ̀ làwọn sàhábà ara àwọn kan tí wọ́n máa ń pa àwọn sàhábà lé wọ́n máa ṣàdúrà fún wọn àwọn kan ti ń dìde tí wọ́n ń ṣèpè láwọn sàhábà ara àwọn kan nínú àwọn mùsùlùmí tí wọ́n ti ń ṣàpọ́nlé àwọn sàhábà àwọn kan sì ti dìde àwọn àwọn sàhábà ṣe yẹ̀yẹ́ wọ́n yẹ̀yẹ́ wọn ẹ má jẹ́ àsùn ẹ má jẹ́ àsùn ẹ sì má jẹ́ àjẹkẹ́sìn wọ́n dàrú mọ́ àwọn ọmọ wa tá ń bọ̀ lọ́wọ́ gbogbo ẹni tó bá lóun gbé ìsìláàmù lọ́wọ́ tí n bá ti ń bú àwọn sàhábà ó gbọ́ òun gbé ìsìláàmù lọ́wọ́ ń fi sàhábà ṣe yẹ̀yẹ́ ó lóun gbé ìsìláàmù lọ́wọ́ ó wá ń kọyìn àwọn sàhábà kiri ìsìláàmù ọwọ́ ti dàrú nítorí pé kò rí ànábì ẹnìyàn ọ̀rá ànábì o àwọn sàábà ni wọ́n gba gbogbo ń ta gbàgbọ́ pátá tá a fi ń sẹ̀sìn ọlọ́run àwọn sàábà ni wọ́n gbà wá fún wa ẹ jẹ́ wá wọnú alukur'an ilkarim alukur'an ilkarim yìí òun ni ó ṣàlàyé bó làwọn sàábà ṣe rí kì í ṣe tíra àwọn tí orientalist àwọn tẹ́sì tí wọ́n kọ́lẹ̀ àtàwọn ṣẹ́à ńlá máa kà alukurani ni ká máa kà alukurani ni wọ́n fi ilẹ̀ fún wa ibẹ̀ láti rí bóòlù àwọn sábà ṣe jẹun wájú ọlọ́run àfẹni tó bá ti gba kùránì gbọ́ mọ́ mọ́ wulẹ̀ kókó péré mùsùlùmí mọ́ àbọ̀ tó bá ti gba kùránì gbọ́ tó tó wọ́n lè ka tíra míì àbọ̀ nǹka ìwé àdàkọ àwọn ọ̀tẹ́sìn tó wá sọ pé tàwọn ọ̀tẹ́sìn yẹn gan ni wọ́n gbàgbọ́ ní tí wọ́n sọ nípa àwọn sàhábà yẹn òun náà ni wọ́n gbàgbọ́ èyí tó lọ́n sọ sínú kùránì wọ́n gbàgbọ́ mọ́ adépè ìsìlámù rẹ̀ ti mẹ́hẹ̀ ẹja tẹ̀lémi ká lọ kí lọ́lọ́wọ́n bá sọ nípa àwọn sàhábà nàbì nínú alukur'an adakọkọ suratul fatih ayah twenty nine a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá aláàjì ó yé wa yí pé àwọn sàhábà àwọn ni wọ́n dúró ti ànábì tí iṣẹ́ ìsìláàmù tá ànábì jẹ́ tó fi rọrùn fún ọlọ́run bá ní muhammadu rasulullah ọlọ́run bá ní sẹ́rí muhammad ojúṣe ọlọ́run walladhina ma'ahu ashiddawu 'ala al-kuffar ẹ̀ láwọn tó wà pẹ̀lú ẹ̀ walladhina ma'ahu ọlọ́run láwọn tó wà pẹ̀lú ẹ̀ àwọn olówà pẹ̀lú ànábì ashiddawu 'ala al-kuffar òun làwọn sàhábà wọ́n sì lé kókó lérí àwọn kèfèrí tó fẹ́ pa ní ẹ̀sìn rọ́hàmà um bainahum wọ́n máa wá ṣàánú ara wọn wọ́n máa ń ṣàánú ara wọn wọ́n èlé mọ́ra wọn àwọn sàábà èlé mọ́ra wọn wọ́n máa ń lé mọ́ àwọn kèfèrí tó fẹ́ pa ní ẹ̀sìn ni ọlọ́wọ́n bá aláwọ̀ wádá kẹ́mbẹ́ ọlọ́run ní tarahum ọlọ́wọ́n bá ní àwọn sàábà wọ́n máa rí wọn hum àwọn sàábà lọ́wọ́n bá ń rí fàṣì wọ́n máa ń rúkú gan fọlọ́n sójádà wọ́n máa ń fẹ́rí kanlẹ̀ gan fọlọ́n rúkà wọn a máa rúkú fọlọ́hún sójádà wọn a máa fẹ́rí kalẹ̀ fọlọ́hún ọlọ́wọ́n bá aláṣọ ilé yìí nínú Al-Qur'an Suratul Fatih ayat twenty nine èwo ni wọ́n gbàgbọ́ àwọn tọ́lọ̀ ni wọ́n wà pẹ̀lú ànábì tọ́lọ̀ ni wọ́n máa fẹ́rí kalẹ̀ wọ́n máa rúkú òbáàdù ni wọ́n ẹlẹ́sìn ni wọ́n sáàmà yẹyẹ wọn ni àbá máa pọ́n wọn ìtọ́lọ̀ ń sọ nípa ọlọ́wọ́n bá aláàtún sọ nínú Al-Qur'ani nípa àwọn sàábà olùgbàgbọ́ òdodo ni wọ́n wọ́n yẹ ṣe kèfèrí wọ́n yẹ ṣe mọ̀náfìkì àwọn mọ̀náfìkì tó dára pọ̀ mọ́ wọn ọlọ́run padà yọ wọn ọlọ́run padà sàlàyé wọn fún anábìwá Muhammad sallallahu alaihi wa sallam àwọn yẹn wọ́n fẹ́ pa náà sílámù ni wọ́n gbà sọ̀rọ̀ sílámù wọ̀ àwọn yẹn ṣe sàhábà torí wọn gbà fún anábì ẹni bá gbà fún anábì tó pàdé anábì ni wọ́n pè sàhábà tó sì kú lérí sílámù ẹni tó bá ti ní imán tó dé pé ń ṣẹbọ ń wọn yọ wá mọ́ṣáláṣí àyípẹ́ sàhábà àwọn tá à ń pè sọ̀hábà làwọn tó gbàgbọ́ wọ́n rí ànábì wọ́n sì gbàgbọ́ wọ́n sì kú lérí ẹ̀ ṣe rí ẹni tó jẹ́ pé òun tiẹ̀ bí n ti ń ṣẹbọ ní wọn mọ́ṣáláṣí àwọn yẹn ṣe sọ̀hábà mọ̀nàfíkì ni wọ́n pa àwọn yẹn sọ̀rọ̀ àwọn sọ̀hábà àwọn náà ni Abubakar Umar Usman Ali àtàwọn yòókù wọn Abu Muawiya àtàwọn tuntun jọ wọn ọlọ́run bá ní wọ́n lẹ́ẹ̀dín náà amànú ọlọ́run ní yàrá àwọn tí wọ́n gbàgbọ́ wàhájàrú ah sírí ẹ̀sìn ọlọ́ wọ́n gbìyànjú ọlọ́run ni wọ́n ṣe jihad ọlọ́run bá ní àwọn tó wá láti maka yẹn ọlọ́run bá ní olùgbàgbọ́ òdodo ni wọ́n o nínú àwọn tó wá láti maka Muawiya wà ń bẹ walladhina hawaw wa nasaru ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n gbà wọ́n lálejò nílùú Madina wọ́n gbà wọ́n lálejò wọ́n tún ràn wọ́n lọ́wọ́ wọ́n fún wọn lówó wọ́n fún wọn lóúnjẹ wọ́n fún wọn nílé wọ́n fún wọn lóbìnrin wọ́n fún wọn ní gbogbo tí wọ́n fẹ́ àwọn là ń pè ní al-Ansar ọlọ́run bá ní ulaika humul mu'minuna haqqan ọlọ́run bá ní àwọn eléyìí ní olùgbàgbọ́ òdodo tòótọ́ o ọlọ́run fi haqqan sí ọlọ́run bá ní ulaika humul mu'minuna haqqan ọlọ́run bá ní àwọn eléyìí tí mo sọ yìí àwọn olùgbàgbọ́ òdodo lóòótọ́ tí ò sí irọ́ nínú ọ̀rọ̀ wọn wọ́n gbọ́ lọ́n bá aláà ó ń ròyìn àwọn sàhábà yìí pé wọ́n ṣe ìfaradà pẹ̀lú ìlú wọn tí wọ́n fi lẹ̀ ọlọ́run ọba ní lil na il muhajirina alladhina ukhriju min diyarihim ọlọ́run ní sẹ́yìn rí àwọn aláìní tí wọ́n kúrò maka tí wọ́n lọ sí madina àwọn tó jẹ́ pé wọ́n lé wọn kúrò nínú ilé wọn wọ́n lọ lè yálégbé wa wọ́n lé wọn kúrò nínú owó wọn nínú ọ̀rọ̀ wọn nínú oko wọn nínú àwọn nǹkan ọlọ́lá ni wọ́n àmúgbà wọn dé Mádínà wọn ti dolo sí látara kí ìsìlámù ọmọ kú látara kánlẹ̀ bá ràn nábì lọ́wọ́ lórí ẹ̀sìn rẹ̀ wọ́n jáde pẹ̀lú ànábì ọlọ́run ni wọ́n jáde nínú ilé wọn wọ́n lé wọn jáde ni o wọn ò fẹ́ jáde o lẹ́yìn náà wọ́n jáde kúrò nínú ọ̀rọ̀ wọn nínú ọlá wọn nínú àwọn kan tó lè dowó fún wọn yabtaguna fadlan minallah wa ridwana wọ́n ń wá ọlá ọlọ́run ni o wọ́n sì ń wá ìyọ́nú ọlọ́run ni wọ́n fi tẹ̀lé ànábì o wa yansuruna Allah wa rasulahu ọlọ́run ọba ní àwọn nìkan kọ́ àwọn kan tó ń bẹ táwọn náà pàdé wọn Mọ̀dínà àwọn yìí àwọn ran ọlọ́run lọ́wọ́ wọ́n ran nábì lọ́wọ́ ọlọ́run bá ní gbogbo wọn wàyà ń sòrò náà Allaha wa rasula wọ́n ran èmi ọlọ́run ọrụ o ẹni tó ran ọlọ́run lọ́wọ́ ló ń bú àwọn tó òun náà ni wọ́n fi ṣe yẹ̀yẹ́ àwọn tí wọ́n ran ọba ulaika humus sadiqun ọlọ́run bá ní olódodo ni wọ́n o olódodo làwọn sọ̀hábà suratul hashr àyà ẹlẹ́ẹ̀kẹjọ ìbẹ̀rẹ̀ ọlọ́run tí làwọn sọ̀hábà yìí sọ pùrọ́ wọ́n pe Abu Hurairah ló pùrọ́ mọ́ ẹni bá ń sọ pé pùrọ́ làbó Hurairah ó béèrè pé tẹ́ra ò lọ́kà tọ́ba lálẹ́ kùránì lòún kà ìrọ́ lọ́pa àlítàlẹ́ kùránì sọ lèmi sọ yìí wípé àwọn sọ̀hábà olódodo ni wọ́n ọ ibẹ̀ ni wọ́n ti máa ṣépè láwọn sàábà ibẹ̀ ni wọ́n ti máa pé àwọn òpòrọ́ làbó rẹ́ra òpòrọ́ làwọn sàábà kan ẹ má dá wọn lóhùn àwọn ọ̀tẹ́ẹ̀sì àwọn ni wọ́n kọ́ ilé ìkalẹ̀ mùsùlùmí òdodo máa ń gbélé fún koran ni àbó rẹ́ra olódodo ni ọlọ́wọ́n ọba ni ọ̀là ìka homo sọ́ọ̀dì kùn ọlọ́wọ́n ọba ni ọ̀là ìka àwọn sàábà yẹn olódodo ni wọ́n o ọlọ́wọ́n sọ àwọn sẹ̀mọ̀ pé bí ṣe ń sọ ní máa yà wá tó bá fẹ́ sórí ibú kùránì ní kò bìlíf kùránì ní kò gbàgbọ́ gbogbo tíra kítíra gbogbo àfàkàfà tó bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ mi yàtọ̀ sí tí kùránì sọ yìí má gbàgbọ́ má bẹ lọ́wọ́ aláwọ̀ fún kọ́lọ́wọ́ bá aláàkọ́ bá fi máa nání má jẹ́ sin ọ́ dàrú èyí bọ́rọ̀ àwọn sàhábà bá ti dàrú mọ́ wa lọ́wọ́ ẹ̀sìn tí wọ́n gbà wá fún wa náà ti dàrú àwọn sàhábà tá a wí yìí ọlọ́wọ́n bá aláà ni wọ́n náwó ọlọ́wọ́n bá aláà ni wọ́n náwó wọ́n náwó torí ẹ̀sìn ọlọ́wọ́n bá ní alladhina amanu wa hajaru wa jahadu fi sabilillah ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tó gbàgbọ́ àwọn tó gbàgbọ́ wa hajaru tí wọ́n tún fi lélẹ̀ wọ́n ṣe ìjìlá lọ Madina wa jahadu fi sabilillah ọlọ́wọ́n bá ní wọ́n ṣe jihad sójú ọ̀nà ọlọ́run bí amwalihim wọ́n fi owó wọn fi jagun sójú ọ̀nà ọlọ́run wa anfusihim wọ́n tún fi ẹ̀mí wọn fi jagun sójú ọ̀nà ọlọ́run ọlọ́run ọba ní a'zamu darajatan inda Allah ọlọ́run bá ní àwọn eléyìí ipò tí wọ́n lọ́dọ̀ ọlọ́run bá tóbi o àzọ́mù ni pé ó tóbi ju tàwa lọ àti tẹ̀yìn àzọ́mù ipò tí wọ́n tóbi ju àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn lọ ipò tí wọ́n ó tóbi ju ipò àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn lọ ọlọ́run ní ipò tí tóbi lọ́dọ̀ ọlọ́run tí wọ́n ní ipò yẹn tóbi lọ́dọ̀ ọlọ́run wàlí ọlọ́run ni wọ́n máa ń perú yàn bẹ́ẹ̀ ulaika humul faizuna ọlọ́run bá ní àwọn eléyìí àwọn sì ti jèrè wọ́n ti jèrè àlìjánà wọ́n ti jèrè yọnu ọlọ́run torí pé wọ́n náwó sínú ẹ̀sìn wọn owó tó yẹ ká máa fi sọlá tó yẹ ká máa fi jayé tó yẹ ká máa fi gbádùn wọ́n sì kólẹ̀ nítorí kẹsìn ọlọ́run kó má bàa parẹ́ ọlọ́run fẹ́lẹ́ inú sọ́tò tauba aya twenty tọ́lọ́run ti ní àwọn sahaba wọ́n ti náwó sínú ẹ̀sìn wa ẹni sì náwó sínú ẹ̀sìn ọlọ́run ó ti rìn ẹ̀sìn lọ́wọ́ nítorí pé ẹ̀sìn ọlọ́run ọba yóò ní bùkátà sí ìnáwó ọlọ́run Allah subhanahu wa ta'ala ó tún ṣàlàyé nípa àwọn sàhábà àwọn tí ò lówó gan àwọn náà wọ́n ṣe gbìyànjú wọ́n ṣe lágbára wọ́n ṣe gbìyànjú wọ́n ṣe lágbára ọlọ́run Allah subhanahu wa ta'ala ó ní alladhina yalmizuna almutawwi'ina min almu'minin fi sadaqat ọlọ́run bá ní ẹ̀rí àwọn kan nínú àwọn kèfèrí wọ́n wá ń fi àwọn almutawwi'ina wọ́n fi wọ́n sí yẹ̀yẹ́ àwọn owó ni wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà làwọn agbówó ńlá lẹ̀ nínú àwọn olówó ńlá tẹ́ǹbẹ̀ àwọn kèfèrí wọ́n fi wọ́n sí yẹ̀yẹ́ fi sadaqat wọ́n fi wọ́n sí yẹ̀yẹ́ alladhina yalmizuna almutawwi'ina mina almu'minina fi sadaqat owó ńlá tí wọ́n gbé kalẹ̀ yìí torí kẹsìn ẹlọ́nkọ́ mọ̀ bá parun àwọn kèfèrí wọ́n fi wọ́n sí yẹ̀yẹ́ àwọn mọ̀nàfíkì wọ́n fi wọ́n sí yẹ̀yẹ́ látara sàárà tí wọ́n ṣe ipe owó kárí ni níná kálíbà àmọ̀pọ̀ lówó lójógbó kálífà inú àìní iná àwọn náà tó mú jáde ẹnu wọn bá tí wọ́n ní àwọn náà tó mú jáde bí wọ́n ṣe mú jáde wọn ò tó bọ́ kúrò nínú àwọn àwọn mọ̀nàfìkì àwọn mọ̀nàfìkì tó wọ́n fi wọ́n ṣe yẹ̀yẹ́ pé ṣé ń tọ́jà kan máa ná nìyẹn ṣé ń tẹ́gbẹ́ wọn ná nìyẹn owó tíntín owó tí ó pọ̀ ọlọ́run bá ní fàyẹ́ sakharuna minhum wọ́n fọ wọn olówó àwọn sàábà sí yẹ̀yẹ́ wọ́n fi àwọn tálíkà sàábà sí yẹ̀yẹ́ látara pé wọ́n náwó sínú ẹ̀sìn ọlọ́run bá ní sakhirallahu minhum ọlọ́run lèmi náà fi àwọn táwí náà sí yẹ̀yẹ́ ẹni tí máa ń fa àwọn sàábà sí yẹ̀yẹ́ kí lọ́lọ́run lóun ṣe fún ọlọ́run lóun ó sọ ọ́ dé yan yẹ̀yẹ́ yóò dìgbà kólẹ̀ ẹni bá ti mẹ́nu bá sàábà yóò sì dìgbà kólẹ̀ yóò di èèyàn yẹ̀yẹ́ lọ́dọ̀ ọlọ́run yóò tún di èèyàn yẹ̀yẹ́ lọ́dọ̀ àwọn ẹ̀dá ọlọ́run ọlọ́run ọba ní sakhara Allahu minhum èmi ọlọ́run ọba mo ti sọ wọ́n di èèyàn yẹ̀yẹ́ walahum adhabun alim tí a bá sì jáde ilé ayé tábà wá bá mi lọ́rùn wọ́n wọ iná tí ń ju egun tí ń ju ẹran iná tí tọ́ba dé pé tọ́ba ju ẹran tán yóò tún wá ju egungun tí máa ń kó nira bá ní ọlọ́run ní iná tí wọ́n wọ̀nù látara pé wọ́n fa àwọn sàhábà sí yẹ àtàwùbà sọ́ọ̀tù tàwùbà àyà seventy nine lọ́lọ́run ti ń sọ tó bá fẹ́ dé èèyàn yẹ̀yẹ́ má kéwú burúkú kéwú táwọn bàbá wa kọ́ wa níjọ́un wọ́n sàpọ́nlé àwọn sàhábà ń bẹ̀ gbogbo àtàkà ibùtìdáyì àwọn sàpọ́nlé àwọn sàhábà ń bẹ̀ gbogbo tí ata tó jẹ́ tíra ìdàdíyà wọ́n sàpọ́nlé àwọn sàhábà ń bẹ̀ gbogbo àwọn tíra ta tó jẹ́ tíra tànàwíyà wọ́n sàpọ́nlé àwọn sàhábà ń bẹ̀ gbogbo àwọn tíra ta aljamiatu al-arabiyya wal-islamiyya gbogbo ta kàpátá wọ́n ṣàdúrà fáwọn sàábà wọ́n sì ń pa àwọn sàábà lé kama wá tẹnubọ sàábà la kama yẹyẹ sàábà kama fi sàábà sí yẹyẹ orí ibú ni sẹ̀sẹ̀ dé ni orí ibú ni nítorí pé kò sẹ́nìkan tí ó máa fàwọn ẹni eré sí yẹyẹ àfi kọ́ lọ́wọ́ bá sódò lórí ibú tó o bá fẹ́ do lórí ibú pẹ́nìkan máa fi sàábà sí yẹyẹ má dá sí má kún lẹ́yìn má rẹ́rìn lérí ọ̀rọ̀ burúkú tí ń sọ wọ́n sì kàtẹ́rà kìtẹ́rà kiri rẹ̀ kọ́ ń bá dàrú sọ̀rọ̀ allahu bi anna ọ̀rọ̀ di allahu anihum ọlọ́wọ́n bá aláàjí oyé wáyé pé ọ̀rọ̀ tí wọ́n ti yanjú òun ti yọ́nú sáwọn yẹn kan tó kò láyé ọlọ́wọ́n bá ní lákọ̀tọ̀rọ̀ di allahu anil mu'minin ọlọ́wọ́n bá ní aláà ti yọ́nú sáwọn olùgbàgbọ́dodo àwọn olùgbàgbọ́dodo jama àwọn náà làwọn tó wọ́n bẹ pẹ̀lú ànábì náà àwọn sahaba yorùbá yàwó na kàtà ta nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ lábẹ́ igi bẹ́ẹ̀ àyè òun náà ni pé wọ́n fọwọ́ lé ọwọ́ fún ànábì nígbà tí wọ́n gbọ́ pé wọ́n ti pa Usman bọ́nà afan tánábì ní kò lè sọ fara amaka pé àfẹwàṣẹ múra àbájá hmm, wa o ànábì wa ni nígbà wọ́n ti pa Osman, ọyá gbogbo wa ẹ̀jẹ̀ àdìde ọyá máa wá ṣe bẹ́ẹ̀ à àlùkò wọn gbọ́ wọlé ọwọ́ ànábì pé ẹnìkan ò ní sá o àwọ̀ maka àwọn tó pa Usman á pa wọn náà láì mà pé Usman wọn ò pa nígbà tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ àyè lọ́wọ́ ọlọ́run fi dá wọn wò ní bóyá wọ́n ṣe bẹ́ẹ̀ àbí wọn ò ní ṣe nígbà tí wọ́n fọwọ́ lé ọwọ́ fà nábì pé àwọn ti gbà àwọn ti fẹ̀mí àwọn lẹ̀ fọlọ́hún ọlọ́wọ́n bá ní fa'ali mama fi qulubihim ọlọ́wọ́n bá ní mo ti mọ tó wà lẹ́mí wọn nínú gbàgbọ́ fa anzala sakinata alayhim èmi ọlọ́run padà wá sọ̀fọ̀ kan balẹ̀ sí wọn lẹ́mí ipe Usman wọn ò pa o ìdí mo fẹ́ wò lára yín mo ti wò ẹ̀fẹ́ fẹ̀mí lẹ́fẹ́ láti fi defend Islam láti fi defend anabi wa asabahum fatahan qariba ọlọ́wọ́n bá ní mo wá san wọ́n lẹ́sàn pé gbogbo olùtẹ́tù máa wọ̀ lẹ́yìn maka ẹ máa ṣẹ́gun bẹ́ẹ̀ suratul fatih aya eighteen òun náà lọ́wọ́ tọ́lọ́run ti ń sọ pé òun ti yọ́nú sáwọn sàhábà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run bá aláàtún sọ nínú ààyè mi ó ní as-sabiquna al-awwalun ọlọ́run bá ní àwọn ẹni ìṣáájú tí wọ́n jẹ́ ní àkọ́kọ́ ọ̀rọ̀ méjì ló wà ń bẹ̀ ẹni ìṣáájú wọ́n gba wájú gbogbo ẹ̀yin mùsùlùmí al-awwalun àwọn náà làkọ́kọ́ yín ẹ̀ láwọn míì tó tún jẹ́ ọ̀gá yín mọ́ nínú ẹ̀sìn yìí tó ju àwọn sàhábà lọ ọlọ́run bá ní as-sabiquna al àwọn tí wọ́n ti gbàwájú nínú ẹ̀sìn wọ́n ti gbàwájú nínú ìgbàgbọ́ wọ́n ti gbàwájú nínú ìnáwó sẹ́sìn ọlọ́run ọba ní àwọn lè gbàwájú nínú sàlìjánà wọ́n ti gbàwájú nínú mà ọlọ́run ọba ní àwòwálùn àwọn náà lè àkọ́kọ́ yìí lẹ́yìn ànábì minal muhajirin wáyà nù àwọn tí wọ́n ṣe hijira láti maka lọ madina ni wala ansar àbáwọn tí wọ́n gbà wọn lálejò ní madina walladhina taba'uhum bi ihsan ọlọ́run ọba ní gbogbo àwọn tó tẹ̀lé àwọn yẹn náà radiyallahu anhum ọlọ́run ọba ní mo ti yọ́nú sí gbogbo wọn wa radu ani àwọn náà ti yọ́nú sáré jẹ́nà tọ́lọ́run fi kalẹ̀ fún wọn ọlọ́run ti parí ọ̀rọ̀ sàhábà ọlọ́run ti parí ọ̀rọ̀ sàhábà ọ̀wọ́ àrí ìtí ọ̀yà ọlẹ́nu kò tó ń bó sàhábà èyí tí ọ̀yà ọlẹ́nu kò tó ń sí pẹ̀lú sàhábà èyí tí ọ̀yà ọlẹ́nu kò tó ń fi sàhábà sí ẹ̀yẹ ọlọ́run wá àdàlàhún jannatin tajri tahta al-anhar ọlọ́run bá ní àwọn ẹ̀yẹ mo ti fàdí jánà kalẹ̀ fún wọn akérèmọdé wọn máa sàn lábẹ́rẹ́ khalidina fiya abada tí wọ́n bá ti wọbẹ̀ wọn ò ní jáde láíláí tí wọ́n bá ti wọbẹ̀ wọn ò ní jáde máa wò dhalikal fawzul azim ọlọ́run ọba ní àlìjánà tí mo fún wọn yẹn òun náà lè rè tó ga jù tí mo bọ àwọn sàhábà lérí hijira tí wọ́n ṣe lérí nǹkan ànábì lọ́wọ́ tí wọ́n kọ́ ànábì lọ́wọ́ àtàwọ́bà ṣọ́ọ̀tù tàwọ́bà àyà hundred òun náà lọ́wọ́ àyà ọgọ́rùn sọ ma pé bàbá sẹ́ni kan tí ń bó sàhábà ń sìn ó ní pé mùsùlùmí mọ́ nítorí pé kò gba koran gbọ́ tó gba koran gbọ́ ìtọ́lọ́ ń sọ nípa sọ kò ní ọ̀fẹ́ dèrí àwọn àlùmọ̀rú tí sábà bá ti bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ àlùmọ̀ àwọn ẹ̀sìn tí wọ́n gbà wá náà ti bọ́ọ̀lẹ̀ tẹ́sìn bá sì ti bọ́ọ̀lẹ̀ ní gbogbo nǹkan ti dàrú mọ́ ọlọ́run ilé ayé ti pokuru musu àlìkámà tán lò ní rọrùn mọ́ torí ẹ̀sìn láti gbélé ayé ẹ̀sìn náà là á ẹ̀sìn yìí ànábì lọ́wọ́ mú wa àwọn òun àbá ànábì láyé àárá ànábì àwọn sàábà ni wọ́n gbà wá fún wa yí pé nígbà anábì sùn lọ anábì ní alaykum bi sunnati súnà mi dọ́wọ́ yín wa sunnatul khulafa'i rashidin al-mahdiyyin min ba'di ẹ tẹ̀lé súnà àwọn tí wọ́n jẹ́ àrólé lẹ́yìn mi o àwọn àrólé yẹn àwọn sàhábà ni ẹ̀sẹ̀kẹsìn ẹ má jẹ́ wọlé yorùbá ẹ̀sẹ̀kẹsìn ẹ má jẹ́ wọlé yorùbá kò sẹ́nìkan tí ọlọ́run bá là tí ó kọ̀nfàmù àlìjẹ́nà rẹ̀ bí àwọn sàhábà ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ọlọ́run bá là ojú yẹn wáyé pé àwọn sàhábà òun yọ́nú sí wọn ara tí wọ́n ṣe tọ́lọ̀ fi yọ́nú sí wọn òun náà ni pé àwọn kan láwọn fẹ́ pa nẹ́ẹ̀sì wọ́n sì dìde lé wọ́n lè fẹ̀mí wọn wọ́n lè fi kojú ikú àwọn kan kú nu wọn àwọn míì darọ wálé àwọn míì fọ́ lójú àwọn míì rọ lápá àwọn míì daláàbọ̀ ara tó yẹ jáde láyé ọlọ́run wá ń ròyìn pé àwọn tó fi ẹ̀mí wọn dínkù yìí ah, èmi ọlọ́run ọba mo ti fàlìjánà kalẹ̀ fún wọn o ọlọ́run ní inna Allah ashtara minal mu'minin àǹfóṣàhùn ọlọ́run bá ní òun fúnra wọn náà lòun ní kan lọ sójú ogun ẹ̀sìn kan lè dìfẹ́ǹdì ẹ̀sìn kí wọ́n lọ lè kojú àwọn tó fẹ́ pa ní ẹ̀sìn ọlọ́run bá ní èmi ọlọ́run bá mo ti wá rà ìṣítàrà mí mo ti rà lọ́dọ̀ àwọn olùgbàgbọ́ òdodo àǹfóṣàhùn ọlọ́run bá ní mo ra wọn mo ra wọn wá àmú ẹ fún mi lẹ́mìí ẹ sì fún mi ní àwọn dúkìá yín láti fi dáàbò bẹ̀sẹ̀ ọlọ́run wá nígbà tí wọ́n ti wá fún mi lẹ́mìí wọn tí wọ́n fún mi ní dúkìá wọn àwọn míì lọ pẹ̀lú ẹ̀mí pẹ̀lú dúkìá dúkìá òde ẹ̀mí náà òde ọlọ́run bá níbi anna lahum aljanna ọlọ́run ní aljanna ní fi jàrọ̀ fún yín nígbà mo ti ra tí mo sọ̀rọ̀ owó mo wá fi ta aljanna fún yín yuqatiluna fi sabilillah ọlọ́run bá ní àwọn tá a wí yìí wọ́n ń jagun sójú ọ̀nà mi ni o fàyàkọ̀tòlóòn ọwọ́ wọn máa ń bá wọn kèfèrí láwọn àsìkò kan wọ́n pa nínú wọn ọ̀yọ́kọ̀tàlóòn ọlọ́wọ́n bá ní ọwọ́ àwọn kèfèrí bá wọn náà láwọn àsìkò kan wọ́n pa nú àwọn náà rẹpẹtẹ àwọn tí wọ́n kú sójú ogun ẹ̀sìn lẹ́ ń pè kèfèrí àwọn tí wọ́n kú sójú ogun ẹ̀sìn torí kẹ́sìn kọ́ mọ́ bá bàjẹ́ àwọn lẹ́ ń fi àtàwọ́bà sọ́ọ̀tù táwọ́bà àyà one hundred and eleven ni náà wà ìbẹ̀rẹ̀ lọ́wọ́n ti sọ pé àwọn sàhábà wọ́n fi ẹ̀mí wọn lẹ̀ wọ́n kú nítorí islam islam tẹ̀mí àti ẹ̀ tá n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́ bá wo àwọn tán láwọn bọ àwọn sàhábà ẹ wà rí pé gbogbo ohun tí wọ́n ní lọ́jọ́ ayé wọn wọ́n bù wọn torí islam ni àwọn tó wá fi ẹ̀mí wọn lẹ̀ fún ẹ̀sìn tí wọ́n fi owó wọn lẹ̀ fún ẹ̀sìn tẹ́sìn fi parẹ́ táwa fi bẹ́sìn àwọn làwọn yọnu sí àti ẹ̀mọ ara wa ẹnìkan ní máa sọrú ilé ìyàfẹ́ ni títí làbá ti dàrú mọ́ lọ́wọ́ àbí kò sì jẹ́ kèfèrí àbí kò sì jẹ́ ṣẹ́yà ẹ̀yọ́ máa mi nínú ẹ̀sìn wa ẹ dákun jí orí burúkú wọlé yorùbá ẹ má jáde àwọn òwò ní wa o ọlọ́run níjà sọ́mánù ọlọ́run níjà ṣe kéwké níjà níparí mi ẹ̀yọ́ mi ṣe àwọn sàábà táwì wọn èsì máa a ṣiṣẹ́ nítorí pé èèyàn ni àmà wọn àwọn náà ara wọn àwọn aáwọ̀ kan ṣẹlẹ̀ láàrin wọn nígbà tá ànábì kú gbogbo wọn náà sì ní àníyàn dáadáa ẹni tó ní ẹja ṣe báyìí àníyàn dáadáa ló ní ẹni tó ní ẹja ṣe báyìí àníyàn dáadáa ló ní báyìí láṣẹ àṣẹ tiẹ̀ àwọn méjèèjì àníyàn dáadáa ni àmọ́ wọn ò gbọ́ra wọn yé ọlọ́run padà wá fi wọ́n mọ̀nà ọlọ́run padà wá parí ìdà bẹ láàrin wọn ọlọ́run ti wá fèrè jì wọn kan tó kù láyé kọ́ wá jẹ́ pé àáwọ̀ yẹn làwọ̀ wa mú jáde láàmà kà lálà kàtírà tàn àwa ń kà náà àwa ń dájọ́ à ń ali kò kí lọ́kàn tiẹ̀ pẹ̀lú yẹn ẹ̀kí lọ́ fẹ́ fìyẹn ṣe nínú ẹ̀sìn rẹ̀ ìmọ̀ àtàbùkù sàhábà kan máa pọ́n kan lé kí lọ́ fẹ́ fìyẹn ṣe nínú ẹ̀sìn rẹ̀ o sì ní ìṣiṣẹ́ à sọwádìí gbogbo tó ti kọjá láàrin àwọn sàhábà wọ́n ti ṣàforíjì fúnra wọn wọ́n ti yọ́nú síra wọn ọlọ́run bá aláàtọ́ wá sọnù kọ́ránì pé gbogbo táwọn sàhábà ṣe mo ti foríjì wọn ẹ fọ̀rọ̀ tí wọ́n lẹ̀ làkọ́ ti tábà láwọ̀ alẹ́ nàbí ọlọ́run bá ní òun ọlọ́run ọba òun mo ti foríjì gbogbo àwọn tí wọ́n wá láti Mákà lọ Madina àwọn sahaba wal ansar ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tó gbà wọn lálejò ní Madina mo ti fẹ́rí jà wọn náà alladhina taba'u fi sa'atil usra àwọn tá a wí àwọn ni wọ́n tẹ̀lé ànábì nígbà tí nǹkan lè suratu Tauba aya one seventeen ìlọ́wà ìbẹ̀lẹ̀ lọ́hùn ti ń kọ̀nfàmù pé àwọn sahaba ànábì òun ọlọ́hun ti fẹ́rí jì wọn wọn ni wọ́n ti fẹ́rí jìyàn ìwọ wa ń tú ẹ̀sẹ̀ jáde ìpè lágbájá ó báyìí lágbájá ó báyìí lágbájá òun ló ń ṣe báyìí lásìkò báyìí àwa ní ìtàn tá lọ ń pa onítàn àwọn ọ̀gá rẹ̀ àwọn àfáà rẹ̀ àwọn wòlíì àkọ́kọ́ ọ̀n tán náà sì di àwọn wòlíì ọlọ́run yọ̀dà kò lè túbá lọ́dọ̀ ọlọ́run ẹ̀dá kan tó lè tọ́lọ́wọ́n ọba wa ẹ má jẹ́ àfẹsọ̀ àbàṣe yẹyẹ ẹ̀jẹ̀ á máa pọ́n wọn lé ọlọ́run ti pọ́n wọn lé ẹni ọlọ́run bá sì pọ́n lé ẹ̀jẹ̀ á pọ́n lé ẹ̀jẹ̀ á máa ṣàdúrà fún wọn ká máa tọrọ àdúrà fún wọn ká máa ṣépele wọn ká máa pè wọn ní kèfèrí torí pé ọlọ́run ọba àlá kò pẹ́ nìkan kèfèrí nínú wọn o olùgbàgbọ́ òdodo lèyàn ọlọ́run ọba pè wọ́n àwọn abẹ́lẹ́ wọn ọba Allah subhanahu wa ta'ala ọba aláàánú ọba tí máa ń sàánú yàn àdánwò tí ọba wa táàfin máa bọ́ àwọn sàábà nàbì kọ́lọ́mọjọ ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa àdánwò tí ọbẹ̀ ní kọ̀ọ̀kan wa táàfin máa fi sàábà sí yẹ̀yẹ́ kọ́lọ́mọjọ ọbẹ̀ ní kọ̀ọ̀kan wa àdánwò tí ọba wa táàfin máa pè sàábà ní kèfèrí kọ́lọ́mọjọ ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. a nílẹ̀ tẹ̀síwájú jù báyìí lọ lórí ètò wa ìtòyìn fíkì wọlé Islam wá sí onírànràn látẹnu fadilatu sheik Kamaruddin Yunus Akorede hafizahullahu ta'ala wara'ahu bákan náà àwọn tó ṣolùgbọ̀wé ètò yìí abẹ́lẹ́wọ̀n bá aláà kó má ṣàìsàn wọn lẹ́sàn-án fi dúnìyà wal akhira títí táàtù fi pàdé àǹkẹ́ra wa ń pé asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.